ìgbà wo la ó tó fẹnu kò. kí ló dé tá ó lè fi gbanú kan sọ̀jà yorùbá ronú o. yorùbá ẹ jẹ́ àrònú o. ìgbà wo la ó tó fẹnu kò. kí tá ó lè fi gbanú kan sọ̀jà yorùbá ronú o. yóò gbé wà níjà o ìgbà wo la ó lè dánú rò Ìgbòho Sunday ẹ̀gbọ́n mi o jọ̀wọ́ màmá ṣe rálẹ̀ o. Yorùbá ẹ jẹ́ àrònú o ìgbà wo la ó tó fẹnu kò ìlòdìdá ó lè fi gbanú kẹsọ̀dá yorùbá ronú. alásìkò lókòlò máa rọra ṣe. alásìmọ́ bàbá ṣe pẹ̀lẹ́. alásìkò lókòlò máa rọra ṣe. ẹlẹ́kùtù ilẹ̀ ń yọ o. alásìkò lókòlò máa rọra ṣe. alásìsò ń gbọ́. alásìkò lókòlò máa rọra ṣe. láàrin ìkà láàrin ọ̀tá lùgbé kọ́lé. ilẹ̀ ń yọ̀ rọra ṣe. alásìkò lókòlò rí ẹni kìlọ̀ fún pé ó mọ létí kan pé kọ́ máa rọra ṣe. ọ̀rẹ́ ni fàá bí á tiẹ̀ ò tí èdègbò tí wọ́n fi ké sólógàn be kò dìgbà tí nǹkan bá bọ́ sórí ká tó máa sáré kiri ẹ̀yin tó bọ́ fọ́ kì í ṣe kójọ mọ́ ẹ̀gbìn kì í jẹ̀ lọ òpó kì í ju àtọwọ́ fẹ́ àpá kì í dàbí ojú ara fake ẹgbẹ́ àgbẹ́kọ̀yà dalẹ̀ ìran Yorùbá wọ́n bọ́ jọ̀gọ̀dì sí Sunday Ìgbòho lọ́rùn ẹni tí èmi Àkàndá fi wé àlàsí kolókolo kolokolo, ọ̀hún pọ̀ ju ti àwọn èèyàn ń gbọ́ tàbí tí wọ́n ń rí níta lọ ni Yorùbá tó fẹ́ wà níṣọ̀kan ọjọ́ wo ni nǹkan sọ̀rọ̀ ọjọ́ wo oṣù wo ọdún wo la ṣèrà wa lóṣooṣù ọwọ́ ọjọ́ wo la ní fàyè sílẹ̀ fún divide and rule ìran Yorùbá ń gbé ìgbé ayé ẹrú nílẹ̀ baba ńlá wa aláṣọ à ń wà kísà alẹ́ran à ń jẹ egun alẹ́nu àlè sọ̀rọ̀ anímọ̀ alọ́gbọ́n kò wúlò agbésù iṣu ọ̀dàgbà iṣu dọ́bà lébè alọ́dán kàkà kọ́ dàgbẹ́ ẹran òkú aṣálẹ̀ làgbẹ́ wa ń fojoojúmọ́ kanra mọ́ olóṣèlú ọ̀fẹ́ràn wa àwọn àgbààgbà ò fi sọ́kàn ọ̀pọ̀ ọ̀dọ́ ọ̀mọ̀ wípé nǹkan ṣe wọ́n èyí tọ́kàwé nu wọn ò níṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀ kọ́ sí ọwọ́ kò rówó ṣe graduation èyí tó ṣe graduation kò rí náà kò rówó ṣiṣẹ́ ọ̀pẹ́sọ̀sì ni wọ́n tó bọ bí òrìṣà ẹgbẹ́ Yorùbá pọ̀ yanturu láì ní ìwúlò kankan wọ́n kàn pọ̀ lásán bí ewé rómọ̀ wọ́n gbó ọkọ̀ léré bíi háràhárà ògèdè aṣọ bí àlùbọ́sà làwọn olórí àti aṣíwájú wa gbogbo agbádá òfò ni wọ́n ń kó kiri kọ́ńtrákì olóṣèlú lọ́pọ̀ nínú wọn fi wá wá ẹgbẹ́ bíi méjì mẹ́ta là ń rí tó gbójúgbónú gbóyà tó lè jáde láti jà fún ìran Yorùbá báwo lọ̀rọ̀ rally October first st ṣe bẹ̀rẹ̀ Yorùbá World Congress ló initiate ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lu odò tó de òrójú kò síbi tá ti rọmọ tálákà tí ó ròde ẹmu wọn ní ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ́yàn ìgbé ni fẹ́ni tó gbà á mọ́ra ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú o ọ̀pọ̀ èèyàn ní owó sáìdì bíi tá wà náà ìsìn méjì tó bá jẹ́ fún interest yorùbá ni ká gbárùkù tí wọ́n ní o kó lè jẹ́ kóríyá fún wọn èmi wá advice wọn pé ẹni jẹ́ kí rálì ọ̀ wáyé ní àwọn ìlú òkè òkun káàkiri bọ̀tì ègún ti nàìjíríà lọ́bẹ̀ tá a bá fẹ́ witness wẹ́ẹ̀d tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nú wọn wọn lọ́rọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ ńlá làkàndá sọ bọ́tí bọ́tí uh, uh, àwọn òròmọdìẹ tí ọ̀mà sá tó jẹ́ ìyá wọn nìkan ló máa wò ní àtàwọn ìsìn wẹ́wẹ́ àkùkọ tí ò lógbe lórí èyí tó lógbe lórí nú wọn lọ́gàn lẹ́sẹ̀ èyí tó lógbe lórí tó sì lọ́gàn lẹ́sẹ̀ láàrin wọn ò lè kọ wọn ní àwọn ọ̀láìkì mímọ́ mo fẹ́ bu omi tútù sí àwọn lọ́kàn ni omi tútù kẹ̀ omi tútù kó. ìwọ nínú àwọn èèyàn wọ̀nyí ológun òdodo a republic lérè jù mí lọ. bọ̀tì bọ̀tì eh, eh, ọgbọ́n ju agbára lọ Odùduwà action movement eh. mo ń ṣe bá àjọ dá a sílẹ̀ ní ìgbésẹ̀ nílànà pẹ̀lú òfin náà lètò tiwa ta ló fẹ́ lead rally ní Nàìjíríà sẹ́ni tó dá mi lóhùn because èmi ti gbọ́ sẹ́yìn pé wọ́n ti yọ Professor Banji Akíntóyè gẹ́gẹ́ bí ilédà Yorùbá World Congress so ta ló máa lead tẹ bá wá fẹ́ jáde àwọn bánà pẹ̀lú aṣọ tẹ ti tẹ̀ lórúkọ Odùduwà republic ẹ mọ̀ mú jáde o kò sí méjì tíjọba máa táàgì ẹ̀sìn lábẹ́ òfin ju ìdójú ìjọba ti ń bẹ lóde bolẹ̀ tírísínìbù fẹ́ lónìí lẹ́yìn ẹ̀ ní fídíò kan jáde sórí ẹ̀rọ ayélujára olóyè Sunday Igboho ìlú Àgbẹ̀kọ̀yà solidarity movement ẹ dákun ìwo nínú gbólóhùn Sunday Igboho yìí lọ jẹ mọ́ wàhálà tàbí ogun tàbí dàbí ìdàlóró. ẹ̀yin náà gbọ́. àwọn náà máa sọ fún wa pé àwọn ò fún wa tí wọ́n bá sọ pé àwọn ò fún wa àwọn ò fún wa pé kí nìdí ẹ̀bí fún wa ṣé àpọ̀tọ́ ni ṣé àlá ọmọ tó kàwé ni ṣé àní àwọn ọmọ tí ó ṣe kí ni o tí wọn pé ni. kí ló burú nínú tí Sunday Igboho sọ o àti èyí tí Abdulaziz eh. Suleimanu eh. agbẹnusọ àwọn ẹgbẹ́ tí ń bẹ lókè ọya tó sọ kalẹ̀ yìí. Eh. For the avoidance of doubt we advise the federal authorities and the southern leaders to heed the 30-day notice, failing which we would most definitely be left with no option than to consider resorting to our decisive line of action. We remind the nation that so long as the Fulani would not be allowed to enjoy their citizens' right of living and flourishing in any part of this country, including the South, no one should also expect us to allow any southerner to enjoy the same in northern Nigeria. àwọn ará òkè ọ̀yá kúkú nífẹ̀ẹ́ ara wọn ló lọ ọmọ yorùbá nìkan ní pín yẹlẹyẹlẹ lẹ́yìn ẹ̀ fídíò kan tó jáde àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC látẹ̀kọ́ tí wọ́n kóra wọn jọ eh. lábẹ́ ọ̀gbẹ́ni Kamarudeen Òkìkíọlá tí wọ́n disguise lórúkọ Àgbẹ̀kọ̀yà tó tálẹ̀ wọ́n kọ̀ndẹ́ẹ̀mù rally October 1 eh. wọ́n kọ̀ndẹ́ẹ̀mù olóyè Sunday Igboho wọ́n kọ̀ndẹ́ẹ̀mù Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè Gani Adams wọ́n ṣàyẹ́sí eh. àti àpọ́nlé Bọ́lá Ahmed Tinubu tinubu oh, wọ́n sì oh. jẹ́ ká mọ̀ wípé àwọn ò interest gangan eh. nínú Odùduwà republic ọ̀rọ̀ two thousand and twenty three eh. ìlọ́wà ló kan wọn àwọn gbólóhùn yẹn wá mú ìfura lọ́wọ́ eh. àkọ́kọ́ ẹgbẹ́ àgbẹ́kọ̀yà kì í ṣolóṣèlú èkejì àgbẹ́kọ̀yà ò méjì ju ọ̀rọ̀ ìran yorùbá lọ ẹ̀kẹta ọlọ́pàá ìwo ń tèpè amúni ń dá amúni ìwo lò ní bọ́nú èyí tó dánwò yìí gbérin ń gbérin ó ṣe débi ṣòkòtò bàbá ẹ lọ lọ́wọ́ kìlọ̀ kan rally peaceful protest pẹ̀lú ẹnìkan pé Bọ́lá Ahmed Tinubu ní ẹ̀gbọ́n wa ó ṣe débi tí wọ́n fẹnu ẹ̀gán pé Sunday Igboho ní tí wọn ò bá jáde sọ fún wa ni òkè wọn ni wọ́n fẹ́ ṣe rally o ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ti wa àwa ò lọ́wọ́ sí rally tí wọ́n fẹ́ ṣe ìwo ni láti condemn rally ìwo ni láti condemn Odùduwà republic wọ́n ní gbogbo ń tọrọ mọ́ Yorùbá ọwọ́ àwọn ni ká ti béèrè níbo ni wọ́n forí mọ̀ sí nígbà tí wọ́n ń jìyàn gbé nílẹ̀ Yorùbá nbò ni wọ́n forí mọ̀ sí pẹ̀lú àwọn Fúlàní tí ń wọlé lójoojúmọ́ ṣẹ̀rí àwọn tí wọ́n mú ní Ṣàgámù o ṣẹ̀rí gbogbo àwọn tí wọ́n wọlé sí àwọn ìpínlẹ̀ Yorùbá lọ sí Ìbàdàn lójú òpópónà fẹ̀ tẹ̀ bá ti dé tó géètì Ìbàdàn ẹ̀ máa wọ ọwọ́ ọ̀tún yín lọ ilé epo tẹ́ máa kàn kẹ́yìn máa rí àwọn fúlàní wọ́n lé ní two hundred tí wọ́n wà níbẹ̀ wọn ò ní báàgì bẹ́ẹ̀ ni wọn ò níbì kan pàtó tí wọ́n ń lọ ah, ah. ibẹ̀ yẹn ni wọ́n ń dúró sí irú olórí burúkú àgbẹ́kọ̀yàwó ni ọ̀wá mọ̀ wípé ìyá ń jẹ ìran Yorùbá àfi ni ọmọ wípé àwọn Fúlàní ti dó tiwa lọ́rùn kí ni ìgbésẹ̀ olórí burúkú àwọn àgbẹ́kọ̀yà yìí lórí àwọn ISIS tí wọ́n ní wọ́n wọlé Yorùbá wá tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ bu omi tó tò sí Yorùbá lọ́kàn wọ́n fẹ́ ká mú òkun nínú ìyà tí ń jẹ wá wọn ò sì fẹ́ ká bọ́ kó lóko ẹrú Bọ́lá Tinubu wọ́n fèrè fídíò ọ̀hún síta gbogbo yín náà lẹ sáré kó o jẹ àfàwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú àkàndá ọ̀rọ̀ tó fajúro mo bá gbé ìgbìmọ̀ òfin tó tó mi kalẹ̀ àbájáde ìwádìí ọ̀hún ni pé ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà kọ́ lọ́sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC ló ṣe fídíò yẹn ẹ̀yìn ẹ wo ọ̀gbẹ́ni onírùngbọ̀n yẹ́wúkẹ́ bíi tòbúkọ yìí tó korun hànú bíi ti Boko Haram barista Hassan Taiwo nìyí òǹdíje dupò lọ sí Senate lọ́dún 2019, nineteen lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC pósítà nìyí o àpáta for Senate 2019, nineteen Ogun East Senatorial District wèrè sì ń ké fatafata tó dàbí ẹni kó ti forí gbálẹ̀ rí ṣèràyè yorùbá lóde olóṣèlú ti ra ọkàn wọn ah! ẹ̀yẹn wo ẹni tó pera ẹ̀ ní national secretary náà eh! adégbènrò ògúnlànà wò wà lórí facebook ẹ̀ àwa loyalty ìṣùbọ́lá tinubu eh! prince ògúnlànà eh! adégbènrò mobile upload november two twenty sixteen bọ́lá tinubu lórí tí ń bọ̀ dẹ̀dẹ̀ ló pè wọ́n pé tí ò bá tètè jáde tí wọn bá fi ṣe rálì yìí omi ọ̀tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o ó ti ní kí wọ́n bọ̀ ń pe Sunday Igboho èló ni yóò gbà kó yọwọ́ kò nínú rálì ẹni tó wí fún nígbòho ò ní gbà ó lágídí ó sì lówó lọ́wọ́ ọjà tètè fílẹ̀ Bọ́lá Tinubu péjọba ìjọba fàṣẹ lébùrà táyé lọ́wọ́ tẹ́bí kò rí ọ̀pá ni tòde ò ní pààyàn ara ilé Yorùbá lọ táì ìkù ní gbẹ̀dí àdá ìran Yorùbá ní ìṣòro ara wọn Haúsá kọ́ Ìgbò kọ́fúrà níkọ àwọn tí ń jẹun nínú ìsopọ̀ nàìjíríà n ò ní gbà fún wa lẹ́rọ̀ ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ gbogbo ẹni ọba ti jábẹnu gan yorùbá n làwọn fẹ́ mú má bẹ́ bí ọba ti wá lè ṣiṣẹ́ fún wọn kí wọ́n mú un pamọ́ àbí kí wọ́n kú pa pátápátá a sì wá lajú kalẹ̀ kó nínú orí ó kú sí kó ìkà wá ìta máa dákẹ́ kí olóyè Sunday Igboho bọ́ sínú okun apẹyẹ ìdènà tí mo fi pe Sunday Igboho ní àlàsí sí kolókolò tí mo ní kọ́ mọ́ ìrora ṣe o torí pé láàrin ìka láàrin ọ̀tá ló wà láàrin ẹ̀gbọ́n ló dúró sí bẹ́ẹ̀ sì rí a nílò rẹ̀ níwájú jàsìkò yìí lọ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti jù àjàó àró awékòkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ẹni tá a ti mọ̀ lójú mọ́mọ́ a kì í tan náà wò ó lóru ọmọ Sunday Ìgbòho dáadáa ẹ̀gbọ́n mi ò ní dègún mọ́yán kò ní sọ̀rọ̀ kópò ń òwe bẹ́ẹ̀ mọ́ kò ní báyàn àṣekọ́ dalẹ̀ rẹ̀ nbàtí nbàtí a kì í wáyé àmọ́ lárùn kankan lára ìjà àgbòrò lárùn ìbàdàn mọ̀sùmọ́tò ló bè kó jẹ́ ilé jíjó làbùkù sẹ́yìn kíkà fẹnujówé lárùn ògbómọ̀ṣọ́ owó òde ń ilé òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àti bá Sunday Ìgbòho lágídí kò sì fẹ́ràn àyàn jẹ ó gbàgbọ́ pé bí líle líle làbọ̀ ọmọkùnrin níjẹta ni mo rè é ba nílé fúnra mi ọjọ́ kẹrìndínlógún oṣù kẹsàn-án ọdún lọ́dún twenty twenty mo ní nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé mi wá o pẹ̀lú ìwádìí àti àkíyèsí tí mo ṣe àkọ́kọ́ ẹ má fààyè sílẹ̀ fún ìtafíò kankan ní láti òní lọ ìkejì ẹ má gbàlejò tẹ́ ẹ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ̀kẹta tó bá di October first ẹ gbọ́dọ̀ jáde bọ̀dá ní Awíkonko mọ̀gbà méjì mọ̀gbà kẹta kò ní sí ìtafíò n ò sì ní gbàlejò bọ̀ bá ti lọ tán ní ìsìn màá wọlé lọ bá tán. mo pa fóònù mi mo sì sùn nbọtì nbọtì èmi ó jáde lọ́ọ̀tọ́bà fọ́ọ̀sì o àkàndá mo sọ̀rọ̀ mo sàlọ̀ mo bẹ̀bẹ̀ mo pàrọwà títí ó lóun ò lè ṣe kó ń ọmọ jáde ó dàkọ́jẹ́ ìjọ náà ló máa jáde láyé àkọ́kọ́ àwọn tí mo ti wí fún pa fẹ́ jáde kíni kí n wí fún ọ pa jáde má bí mo já wọn sí kọ́tà tó ṣe yorùbá tí ò fẹnu kò tàbí yorùbá tí ò létò ṣe yorùbá tí ò fẹ́ràn ara wọn àwọn aṣíwájú yorùbá ò ṣe papọ̀ àwọn ọba aládé òfin ara wọn tá a bá fẹ́ ṣe nǹkan tá a sì fẹ́ run parun sẹ̀lé e lórí wọ́n gbọ́dọ̀ jẹ́ èyí tí gbogbo ọmọ yorùbá fi ọwọ́ sí at least majority yìí sì yìí tí section kan tàbí tí ẹgbẹ́ kan ṣoṣo fẹ́ ṣe yorùbá world congress ló pe rálì yìí o mo sì gbọ́ kí ọ̀kankan nínú wọn jáde síta pọfẹsọ Bánjí Akíntóyè gan ò dún pẹ́kẹ́ ẹni ẹlẹ́ni ti wọ̀ sí bí ọbẹ̀ inú páàlì ṣé àgbẹ̀kọ̀yà solidarity movement nìkan ló fẹ́ jáde mélòó ni iye wọn ibo ni wọ́n fẹ́ protest lọ ibo ni meeting point ìpínlẹ̀ mélòó ilẹ̀ ti fẹ́ ṣe rally because kò lè ever wáyé ní Lagos State kò ní wáyé lọ́sùn ah! Ondo Èkìtì ìlú Ìbàdàn nìkan ṣoṣo ṣé ilẹ̀ ti fẹ́ ṣe rally tẹ̀sí fẹ́ kí gbogbo ayé ọmọ tó wà níwájú tá a bá fẹ́ gbòmìnira protest kọ́ la fi gba Odùduwà republic ninety percent ọmọ Yorùbá eh. wọn fọwọ́ sí rálì ní Nàìjíríà wọn lè ṣe lókè òkun o eh. níbi tó rí ọ̀fẹ́ ti wà fáwọn èèyàn tó bá ń protest kí lè rè tá a fẹ́ fi rálì yìí jẹ gan pẹ̀lú olórí ẹ̀ wo fẹ́ kí gbólóhùn yìí eh. alágbára mọ́mẹ́rù bá bọ̀ lé ọ̀fọ̀ sí ọ gbogbo àdúgbò yín ló ti wà nínú ìbẹ̀rù bójó ọ̀pọ̀ ń pé ṣe làwọn àfàdúgbò lẹ̀kú tó dọ̀któbà fọ́ọ̀sì sọ́ọ̀sù ara rẹ̀ di ọdẹ afẹ́fẹ́ làpẹ́rẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lọ́dọ̀ lẹ́yìn odi ẹ̀yin abiyamọ òdodo gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Sunday Igboho ẹ̀yin tẹ́ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ lórí social media ẹ̀já bẹ́ẹ̀ ó lè wúlò fún wa lọ́jọ́ iwájú nígbà tá a nílò rẹ̀ gangan ká mọ́ torí òní bọ̀ lájẹ́ o ìṣẹ́jú kan péré ló wà láàrin kó torí bí ogun bá ti mú lórí ogun agbára pinnu ẹgbẹ́ àpàrọwà fóòṣà tó bá jẹ́ lóòótọ́ la fẹ́ràn rẹ̀ tẹ̀sí fẹ́ràn ìran yorùbá tẹ̀sí fẹ́ kí yorùbá wà lómìnira bẹ́ẹ̀ tiẹ̀ nígbàgbọ́ nínú Odùduwà republic èyí tí àwa gbé lọ́wọ́ tí àwa sì nígbàgbọ́ nínú ẹ̀ pé tá a bá fi lè rí i gbà gbogbo ọmọ yorùbá ni yóò jẹ gbádùn ètò ààbò ètò ọrọ̀ ajé wa ó sì rú gọ́gọ́ sí ẹgbẹ́ kò gbọdọ̀ jáde rálì kankan o yẹmẹ ẹkùn olókèrèwé jẹ́rò òrò ń kàn yànmọ̀yànmọ́ fẹ́ sọ sọ̀rọ̀ èrò ìjọba àpapọ̀ ni pé kí wọ́n ṣe Sunday Igboho mọ́lé kó tó di October first òótọ́ ajá tó bá wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ èkó fọ́ ìgò Sunday Igboho dúró tìkanra tìkanra pé ológbò tí ó pàkìrí tójú ti mú rẹ̀ ní ọ̀wọ́ mẹ́ kì í ṣe pé wọn ò lérí mọ́ ṣùgbọ́n kí wọ́n tó mu ilé ọ̀wẹ́ nǹkan ṣẹlẹ̀ olókùú ọmọ gbé tiẹ̀ ní lórí kí wá ní ìdí ọ̀ṣẹlẹ̀ tán táwọn èèyàn kan mọ̀ pé ta lọ́rùn àṣejù rẹ tí ẹ ti pọ̀jù gan ǹjẹ́ tí ẹ bá fẹ́ fagídí jáde sà ǹjẹ́ ìjà ò ní ṣẹlẹ̀ bí ìjà bá ṣẹlẹ̀ ǹjẹ́ gbogbo ẹni ọ wà ní yóò fara rí lọ ẹ̀yin mélòó lẹ wà nílé sàwọ́ mélòó lẹ rò pé ìjọba lè kó wá àtàkùrù wọnú àdó ọmọ rẹ̀ ń kọ́ gbé nǹkan ò sí yín àwọn ọmọlẹ́yìn yín ń kọ́ àwọn tí ó sọ̀pọ̀tì yín ń kọ́ àbẹ́ mọ̀ wípé ńbalagbára méjì bá pàdé lórí afárá odò ni ó làjà eré ìbejì dùn ṣoṣo jẹ ẹni ọjà nínú ẹni ò ní fara rí lọ káti ẹ̀ wá pé ó dìjà wọn àrẹ́sì yín ta ni yóò béèrè yín àwọn tẹ́ ẹ jà fún tí ọjà fúnra wọn àbí àwọn tí wọ́n ń dúró di ẹlẹ́yà ara wọn ẹbí àti ara ti yín ń kọ́sà fi tìyàwó àtọmọ sísà ìyá oníyà sìstá ìbọ̀lẹ́ fẹ́ fi tiwọn sí ìdáwọ́nú àpàtì ọ̀yọ́ yìí láyé kọ́ láàfin gba òdòdó àrèpọ́bìrì sẹ́yìn ọmọ pa ti ṣàṣeyọrí n ni eh. aláfẹ́ kó jáde eh. a sì ti kó jáde gbogbo nàìjíríà ló ti gbọ́ gbogbo nàìjíríà ló mọ̀ wípé a ti ń agitate fòdùà republic gbogbo àgbáyé ti wà wíà then a ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ o eh, ìjà ọgbọ́n ló délẹ̀ yìí kì í ṣe ti agbára ìjà òfin eh. ìwé àtìmọ̀ ló kò mà tàdágọ́ wíwí surely achieve our dream in a legal way it is very very possible eh. we need majority eh. and not minority but but minority náà la máa bí òdì sí majority ká máa fojoojúmọ́ kéde Odùduwà republic lórí social media agbára kan ṣoṣo tá a ní for now nu tẹlifíṣàn àti radio stations kọ́ rárá dot àtùdọ́ evangelism eh. nípa Odùduwà republic ká sì máa rántí ní gbogbo ìgbà pé Odùduwà republic must come to reality and now or never eh. àwọn tí ò gbọ́ tẹ́lẹ̀ kí wọ́n gbọ́ sétí torí pa nílò ara wa kí gbogbo ẹgbẹ́ Yorùbá parapọ̀ sọ́nà kan IPOB òpin méjì kò sì sí ìjà lórí ta ló máa léwájú Mazi Nnamdi Kanu ẹni gbogbo wọn gbà gẹ́gẹ́ bí olórí wọn ìdí nìyẹn tí ẹnu gbogbo wọn fi kò sọ́nà kan o olóyè Sunday Igboho ṣá ẹ̀gbọ́n ọmọ ìyá mi ní ọ́ gbogbo ọmọ orogún kí wọ́n fúnra wọn níwọ̀ jẹ́ báàsì wọ bàkan kí wọ́n sọ mọ́jèlé dàkàrà ọmọ ìyá kìí yà ọmọ bàbá ní báde ni nínú oko ojú mi lọ lọ́jọ́ orí mbọ̀tì mbọ̀tì mo rílé mo róde kì í jẹun àwùjọ tì mo rílé èyí jù ọ lọ a kì í sì í dàgbà sí tá a bá mọ̀ àkàndá mo rí gbogbo ohun tó kóra wọn jọ kárí ìbẹ̀rẹ̀ sí ẹ̀ òsì n ní yọrí sí rere buratai ti wà nìbàdàn láti jẹrin ọ̀ṣọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà ṣèyí mákindé lọ́gbàá lálejò ntọ́ba wà ní pé láti pe àwọn tí ègbòho lè gbọ́ràn sí lẹ́nu pé kó yọwọ́ nínú rally october first gbogbo àwọn tí wọ́n sì mọ̀ kó lè gbọ́ràn sí lẹ́nu gbogbo wọn ni ó ti ń pàrọwà <laughs> ẹ̀dá ọ̀kan kan wọn lóhùn ẹ̀ tí ẹ̀ gbé ìpè àwọn kan lẹ́yìn làwọn sọ́jà kan mú lẹ́tà wá ní gẹ́rẹ́ tèmi àkàndá jáde kò ní ilé yín ẹ̀yin kété lọ̀fọ́sẹ̀ mo pàdé wọn lọ́nà mo pè yín kí n lè sùn pé bọ́yá ọ̀dọ̀ yín ni wọ́n ń bọ̀ ẹ gbé ìpè mi lẹ́tà tẹ́ pè padà lẹ́ni ẹ̀yin ni wọ́n wá wá wọ́n wá fún yín ní lẹ́tà bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ jáde ah. lọ́ọ̀túbà fọ́ọ̀sì then kí ló tún kù ọwọ́ ní síwájú jó àlò ní síwájú orin ní síwájú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sanmẹlẹ fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn àtògùn ní sọlẹ dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà dátàn ètò àkọ́kọ́ tí ń bẹ ńlẹ̀ sà ni pé káwọn sọ́jà ò fún yín ní àkámọ́ kí wọ́n gbé mọ́tò yìí lé yín po kó tó di October fọ́ọ̀tì èèyàn ò ní wọlé èèyàn ò ní lè jáde and I trust you bẹ́ẹ̀ fẹ́ fi agídé jáde kò sí tẹ̀ bá fagídé jáde ṣẹ́jà ò ní ṣẹlẹ̀ sọ́jà fẹ́ púrófù sọ́jà ẹ̀yìn á fẹ́ púrófù agbára ṣògbò ò ní ti bẹ̀ ṣẹlẹ̀ sà ṣètò bá dìjà tó dogun ṣé ò ní ta bára ilé ò ní ta bára oko ṣé ò ní kan jẹ́jẹ́ mojoko mi ṣé wẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kejì ò ní ṣẹlẹ̀ orúkọ kílẹ̀ fẹ́ gbà o àbí ìbẹ̀rù ogun láàárẹ̀ ibi tógun ọ̀ parí sí kìí yẹn nìkan ogun àtìjàgbà tí ò rí bí yẹn tí ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àkàndá ni mo ṣe ní jọ̀gọ̀dì yìí ṣe é dá dúró ìjàgbọ̀n yìí ṣe é bì sẹ́yìn bọ̀dá ẹjẹ́ kárọ̀ ni ó wálé kó ní kò yóò sinmi ogun lílọ ṣùgbọ́n kọ́ kì í ṣe tójó akọni ni ọ lójú ogun mbọ̀tì mbọ̀tì mọ̀jàmọ̀sálà makíkanjú eegun tó bá pidán mọ níwọ̀n ní pidán pẹ́ onínú lọ́mọnú ilẹ̀ ló mọ̀ síkà àwo lọ́mọnú àwo ẹja àti kọ̀ǹkọ̀ lọ́mọ tí ń ṣẹlẹ̀ lálẹ́ lókè odò ògbó lète ìmọ̀ràn làgbà bá a ti ṣe lò lórí gbogbo wọn ọlọ́gbọ́n orí ni bàbá ọlọ́jọ́ orí o àparí inú yín ò ní bàtò dé jẹ́ o ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ wa dàgbò tó fẹ́ yìn rìn tó jẹ́ pé ṣe lọ́lọ́ rèé tágbára mú wa ọgbọ́n wa ti dọ́gbọ́n ète o lè ti di àfìmọ̀já ó wá kú bọ́mọ ìyá mẹ́ta wa ó sì lọ sóko olè tí a ò sì gbọ́dọ̀ mọ́ kankan lọ́wọ́ nù wa àfẹ́ kaskọ́ọ̀sì iye ẹ̀mí tó ṣòfò lẹ́yìn october first gbọ̀dá tó rà lẹ́gbẹ̀rin ọ̀kẹ́ o fẹ́ràn mi mo sì fẹ́ràn rẹ bí ojú i can follow you to any line tọrọ ò ní bá àyàn ṣe kọ́ dalẹ̀ rẹ̀ ìran yorùbá fẹ́ràn rẹ ọ̀rọ̀ àmọ̀pọ̀ máa wúlò fún wa lọ́jọ́ iwájú ká mọ̀ ìwà torí ọbẹ̀ ẹ̀yìn ọwọ́ da tójú ọwọ́ nù olèmí àkàndá ṣe ń pariwo àwọn abínúkù rẹ̀ ń dowó ipò tó wà wọ́n fẹ́ wà níbẹ̀ wọ́n dowó ọlá àtòkèké rẹ̀ owe nobody any explanation ọ̀jáde ọ̀jáde náà ni ẹni ó bá sọ pé ọ̀lẹ ni ọ̀ ní gèrè ọmọ this is my last advice for you sir ẹ gbọ́dọ̀ jáde láti ṣe rálẹ̀ kankan ìjọba lè lo strategy míì wọ́n lè má súnmọ́ ọ̀dọ̀ yín kó tó di October first kí wọ́n dúró dè yín nígboro tẹ́ ẹ ti máa jáde pàkúté ayé ò ní mú ọ wo ìyẹn bá múrú wa ìyẹn mọ̀ọ́yàn ẹ lè tẹ bọ́tìnì ẹ lè sáré sókè sáré sódò kí wọ́n fi wálẹ̀ bí téèyàn bá wá mú ẹ̀yìn ni ò ní lè jáde o and prevention is better than cure bẹ́yìn bá fọ́ kò ṣe ṣáájò sí o bóyá sì lẹ́yìn mọ̀ pé ankọ́fù tó ní poison ń bẹ ah. ẹni ọba ti lo glove sọ́wọ́ ẹ má bá wọn bọwọ́ o ìran Yorùbá nílò yín pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ah, a kì í ṣe tọ́ta tẹ̀tú ṣiṣẹ́ ìrújú bẹ́ẹ̀ bá wá ní kọ̀sẹ́ni tó lè bá yín sọ̀rọ̀ ọmọ ìyá kẹ́ tẹ̀ ní tàpọ̀ ara mi ni mo sọ tinú nínú yín ilẹ̀ padà sí i then eh. àníìdí láti bára wa ṣe mọ́ nìyẹn torí àní tó ra wá bá rìn eh. ká má tó ọ̀rọ̀ bá rẹ̀ ní sọ àkàndá ń kéde ọ̀rọ̀ mi bá kọ ẹ mọ̀ mí mo tún lè fààyò nígbàkúùgbà eh. ẹ láìkí péèjì mi lórí Facebook àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ sọ̀sìkírábù sí àwọn youtube channel mi àkàndá ọ̀rọ̀ eh, àwíkókó ẹwà èdè yorùbá tv àkọmọlédè yorùbá tv òwe yorùbá tv eh. oríkì yorùbá tv <laughs> àṣà yorùbá tv eh. ìkórìtà kò yé mi àti bàbá ẹ lọ orílẹ̀-èdè yorùbá ò ní dàrú Odùduwà yóò tì wá lẹ́yìn àgbà wa republic lójú ayé wa ni kì í sẹ̀yìn wa ọlọ́run ò sì ní fi wá wọn ra wa àjùwà aṣẹ́ o.